الحمد لله وأشهد أن لا إله إلا الله لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 tó ṣe fún arákùnrin tó wá gbé béèrè lọ́dọ̀ rẹ̀ ní ìgbà tó ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀ nípa kíni jẹ́ islam láti wá bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó jẹ́ àkọ́kọ́ nínú àwọn orígun ẹ̀sìn islam ilé ti ṣe ká jẹ́rìí lódodo pé kò sí nǹkan mí ìkótọ́ láti ṣòdodo dọ́jú fún yàtọ̀ sí ọlọ́ pátọ́jẹ́rìí pánẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ àti ká máa gbé sọlá ti dúró àsọlá onáni ìmáàdù dín olùkómọlérò ẹsẹ Islam ẹni tó bá mójútó sọlá ó ti mójútó Islam ẹni tó bá fi ráre gbogbo nǹkan ló fi ráre nínú ẹsẹ Islam Umar radiyallahu anhu ọjà ẹni tó máa sọ fáwọn èèyàn ìgbé àsọlá àsọlá fẹ́yìn náà ó máa ń bá yẹ àhá. فهو لما سواها أضيع ẹmọdodo sọlẹ ẹmọdodo sọlẹ ẹnìkan tó bá fẹlẹ fi sọlẹ ti ráàlì òtítà tó tún fún gbogbo nǹkan mi tó sẹ́kù ní islam ní òtún ráàlì ẹ̀rí nígbà tí ọlọ́wọ́n bá fẹ́ lọ́ra ọba kò mú dídọ́ ọ̀ra yẹn rẹ̀ wàá bá nàbì sallallahu alaihi wasallam nígbà tánàbí wà nílẹ̀ ṣùgbọ́n ti bá ní kọlọ wọn bó tó gbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ wọn tó sọ kọlọ wọn tó gbé lánàá mi lọ́wọ́ gbàtọ lọ sí kọ́kọ́ ti sọ láti lọrọ yẹn yìí ti sọ láti márùn péré lọlọ sí lọrọ yẹn léwa lórí sọ láti sọlọ sí lọrọ yẹn léwa lórí ọjọ́ ọgọ́ta ṣùgbọ́n nígbà tí wọn fi ń gbé bọ̀ ti ń gbé bọ̀ padà wá sílé ayé ń ní ìgbà tó kọjá gba ọ̀dọ̀ anabi musa aleyhi salam anabi musa. olúwa sọ fún anábọ Muhammad sallallahu alayhi wa sallam ní sọmọ ẹlẹkẹfà kó tó padà sí ọ̀nà ọlọ́run bá wá kọlọ ọbẹ kọba dé nítorí kó ń wò sí àdúrà rẹ wọn ò ní ilé mójútó anábì padà sọ́dọ̀ ọlọ́run ọbẹ ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wa ọlọ́run mú mẹ́wàá kó mẹ ogun ogójì anábì musa tó ń kọ padà tó padà tó ti kúrò nínú ẹ ó anabi tún padà títí ọlọ́dún mú mẹ́wàá kó omi oko ogún anabi tún padà ọlọ́dún mú mẹ́wàá kó okùn mẹ́wàá anabi musa alayhi salam wọ́n ní ká anabi wọ́n tún padà nítorí ike nítorí wọn fi rántí àwọn ọmọ israẹl kọ̀kọ̀ tó eléyìí báyìí wọn ò lè kí wọn á ó lè tún padà anabi muhammed sallallahu alayhi wa sallam. ó gbé sọ láti mẹ́wàá yìí padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó bá fi márùn kúrò níbẹ̀ ó wàá kù márùn ní anabi muhammed sallallahu alaihi tó tún gbọ́dọ̀ anabi musa anabi musa ní márùn náà ọba tó padà sọ́dọ̀ ọlọ́run ọba wa kó tó bá ọdún kò lè dọ́kan nínú àlùmọ́ rẹ̀ ẹni tí o bá ti bá mi ṣe márùn kò lè dọ́kan nínú àlùmọ́ rẹ̀ pọ̀sọ̀lẹ̀ wá tó kọ́ àwọn sọ̀lá ti márùn kò náà lè wọ́n náà gbọ́dú báyìí sọ̀lá tó zọ̀họ̀ sọ̀lá tó làákù sọ̀lá tó máàrù sọ̀lá tó làìjá àti sọ̀lá tó sọ̀kù àwọn sọ̀lá ti márùn àwọn yìí agbọ́dọ̀ mọ́tò wọn wọ́n gbọ́dọ̀ tẹ̀ wọ́n gbọ́dọ̀ tí wọn máa gbé wọn dìde dúró wọn ò ní kó wọn máa ṣe lásán wọn máa gbé wọn dìde dúró àwọn olùmọ̀ nípa sẹríyà wọn ní kí ni tuma ká gbé sọ láti dúró wọn ní ẹnikẹ́ni tó bá gbé sọ láti dúró yọ ọjà kó mú tó gbogbo májẹ̀mú rẹ̀ májẹ̀mú tí máa jọ lálàáfíà yóò sì dènà sí gbogbo tí máa bàjẹ́ yọ ọmọ wa ti sọlọ wa ti tọjọ ọ̀ràn yẹn wọn á ní sẹmọ lórí ọ̀ràn yẹn lásán yóò tún máa fi náà níbo wá làwọn ẹni tó ṣẹlẹ̀ ìṣẹ́kù wọn àfẹ́ ìṣẹ́kù lọ́pọ̀lọpọ̀ àwùjọ má lónìí ṣebí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́wọ́ lọ́jọ́ kó kọ lásán ló ti fẹ́ di mùsùlùmí ọkọ̀ ẹ̀mẹ́yẹ wọn ńlọ́wọ́ tó ti pé lónìí júmọ̀ nìkan ni tó bá ti ti sọ láti júmọ̀ ó ti di júmọ̀ àti ń bọ̀ wọ́n fẹ́ nínú wa ẹni tí kì í forí kalẹ̀ fọlọ́ àti lọ́jọ́ ọdún nìkan irú ìsìláàmù wo lọ́wọ́ á ń ṣe yẹn wọ́n ń tara rẹ jẹ́ ni wọ́n ń fi ọ̀n bí abọ́ rẹ eléyìí tó padà lọ jẹ́ kọ́nà òsì fi ń ráàlì na lọ́nà tọrọ yóò fi padà já sí náà. agbọ́dọ̀ mọ́tòkó sọ̀rọ̀ wá sí ọ̀hán láti máa ṣe gẹ́gẹ́ bọ́lá ti fi pa wá láti ní ìbámu pẹ̀lú bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà ti fi kọ́ wa. ànábì ti sọ̀rọ̀ ẹ̀ ó ti níwájú àwọn sàhábà lórí mímbà níbi títí nítorí pé kálukú ó lè bá àlàǹfà ó lè bá àlàǹfà ní àjẹrí ọ̀hán ó ṣe ṣe o yẹ ẹ sọ pé mo ṣe nǹkan kan lónìí eléyìí tẹ̀mí kì í ṣe irú rẹ̀ tẹ́lẹ̀ nítorí mo ṣe bẹ́ẹ̀ kí ẹ lè bá àlè báwo ni mo ṣe ṣe sọ̀lá kódò àtọ́lù sẹ́mu àrọ̀ ẹ̀yìnkùnmọ́ ìsọ̀lù sọ̀lù sẹ́mu àrọ̀ ẹ̀yìnkùnmọ́ ìsọ̀lù torí náà máa ṣe sọ̀lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí pé mi náà ṣe sọ̀lá àkàrà lópin ìgbà tó bá fẹ́ sórí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi ráàyè rárá ọ̀ gbọ́dọ̀ fi ṣeré rárá sọláàtì kan ọ̀ gbọ́dọ̀ fi ráàyè sákòókò sọláàtì ní òbí wọlé ọmọ bàtẹ́ni tọ́lọ̀ sípè ọ̀gbọ́n tọ́lọ̀ sọ̀nì fọwọ́ ìlú lẹ́nu sọ̀lẹ́ alẹ́dínà fún màá ń sọlẹ́ ti hìm sàhùn ọlọ́ọ̀ni ò sẹ́bílé àwọn ẹni títí sọláàtì lé lórí àwọn owó làwọn ẹni títí sọláàtì ọlọ́ọ̀ni sẹ́bílé lórí àwọn náà làwọn ẹni títí kí máa ń gbàgbé sọláàtì wọn máa fi ráàyè wọn kì í ṣe lákòókò rẹ̀ wọn máa ṣe o ṣùgbọ́n wọn máa fi ráàlì tó bá ti pẹ́ ní fífi ráàlì lọ́nà sí pè fún báyìí báwo wá lẹni tí kì í ṣe rárá báwo wá lẹni tó ṣe ike ẹ̀kan láre ni báwo wá lẹni tó ṣe ike yọ pàtó láti ọkùnrin ni yọ mọ wá sọ fún òun ní sọlá ó ń ṣe nǹkan oṣù ní dáyé tí ìbá ti kó ń ṣe nǹkan oṣù kí ni tọ́kẹ́ mú ọ sọ fún òun ní sọlá ọkẹ́ ó ti yé ó ní gbogbo ọjọ́ ayélujára máa fi ṣe dìná ó yẹ ti wẹ́wẹ́ dáná ìdí inú tó fi jẹ́ kó òun ní sọ́lá la hawla wala quwwata illa billah òun fi ọjọ́ àtìyámà rẹ̀ òfin táyò lọ yọ lẹ́nu pé wọn náà lọ́padà sórí lọ́padà sórí gúnrọ̀ nígbà tó bá di ọjọ́ tá a wúyì báyìí. dáadáa ní kí ìwọ ọkùnrin kó o mójútó sọ́lá wá tó hàn kó o sì lọ́ọ́ máa ṣe mẹ́tíláṣí ọ̀ gbọ́dọ̀ kán sínú ilé rẹ̀ fọmọ àti sọ́lá sínú ilé rẹ̀ wọ́n kó àwọn mẹ́tíláṣí kalẹ̀ kó lè bàa jẹ́ ilé ibi tí wọ́n máa kó nǹkan nǹkan àtàpámẹ́sí wọ́n kọ́ mẹ́tíláṣí kalẹ̀ nítorí kí èmi àti ìwọ bá lè bá máa lọ bẹ̀ láti lọ sí lọ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn sàhábà pẹ̀lú wọn mú wọn jàre wọn á máa sojú kòkòrò gbìyànjú láti rí pé ní gbogbo ìgbà láti kò sọ láti bá ti tó wọn ò ti sọ láti lẹ́yìn àwọn àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ti lọ sí mi ìyẹn ọkùnrin yàtọ̀ sóbìnrin àwọn obìnrin tí wọn eléyìí tọ́lọ́lá jù oní káwọn ọmọ ti sọ láti fún wa nínú ilé wọn anabi sallallahu alaihi wa sallam oní la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fáwọn obìnrin táwọn náà jẹ́ ẹrú ọlọ́ láti lọ sí mẹ́tíláṣí sí ìṣẹ̀lẹ̀ ọlọ́ tí wọ́n bá láwọn fẹ́ lọ. ṣùgbọ́n báwọn obìnrin yẹn ọmọ ike sọ láti táwọn bá ṣe lé àwọn olórí tó lè mú ọmọọmọ wa mọ́tíláṣí kò sí àwáwí kan kò sí àwíjàre kan kò sí àròyé kan kò sí àlàyé kan tó lè sọ tó lè jẹ́ kó lè dùn lẹ́nu rẹ tó mú ọmọọmọ wa mọ́tíláṣí nígbà tó ti pọ̀ ọ̀pọ̀ lójú déètì sáró gan pẹ̀lú àti àwọn afọ́jú àti àwọn arọ gbogbo wọn náà báwí àwọn náà máa wá mọ́tíláṣí láyé ànábì sallallahu alaihi wa sallam wọn ní ẹrù ní àwáwí ẹrù ní àwíjàre ẹ̀yin afọ́jú àti ẹ̀yin arọ báwo wá ní ọdún ríran báwo bẹ́ẹ̀ ló wá nínú hadith eléyìí tí ìmáàmù Muslim tó gbé jáde nínú síra rẹ̀ àti àwọn olùmọ̀mí wọn ni akọ́jú kan wá wa wa sallam ó ní rẹ̀ ànábì ní ìlẹ́ni tí wọ́n máa fà mí tẹ̀ ẹ̀ wá wọ́n kẹ́ fún mi láti máa ti sọ̀láàtì nínú ilé mi ànábì sallallahu alayhi wa ó tó ọmọ agbọ́ àbí nǹkan ó ní mọ ọmọ agbọ́ anábì lọ gbọ́dọ̀ dà ọgbọ́dọ̀ wà sí mọ́tíláṣí subhanallah máa tọ́ bí tó fi gbóhùn máa tọ́ bọ̀ ó dé mọ́tíláṣí náà torí ẹ̀ wọ́n ní tí ọlọ́run ọba ọba gbà láti mọ́ wà mọ́tíláṣí báwo ni wọ́n tó ti pé ní ní wà mọ́tíláṣí èyí sáró kí ló ọmọ wà mọ́tíláṣí eléyìí lẹ́sìn tiwa eléyìí sì ní tọ́nà sí lọ́nà ìlúwa lórí pa gbọ́dọ̀ mọ̀tò sí àwa kò sí àwa kan sẹ́ni kẹ́ni tó lè ní kọ̀kọ́ lọ́wọ́ ikpe ẹlẹ́dàá wa lórí pé ntọ́fà nù tí èmi mójútó sọ̀lá ọlọ́run náà gbọ́dọ̀ mójútó ó ti gbọ́dọ̀ mójútó nínú ọgbọ́dọ̀ mójútó nínú ọgbọ́dọ̀ dání kàmá ti nílé lákòókò rẹ̀ gbogbo sọlá tó gbọ́dọ̀ sí lákòókò rẹ̀ àfikọ ọrùn ní ju àwọn aláìlórí lọlójú ọ̀rọ̀ kọrọ níyàwó ọ̀rọ̀ tí ò ní làákà níyàwó tí wọn sọ wọn àfikọ ọrùn kí ní jẹrùn gánà rí abájọ abájọ abájọ tó fi jẹ pé máa ń jẹun pọ ni bí ìgbà tó ti pẹ́ rí akọkọ kò sí nínú òfin ọlọ́wọ́ bá wa pé kọ́ ọmọ ti sọ láti lákòókò rẹ̀ ara sọkúsọ tẹ̀ ti sọ látàyè ìtọ́nù ẹgbẹ́ lọ ti parí báyìí òórùn ti rán ọlọ́run ní ìlànà sọ̀rọ̀ ẹ̀kẹ́tẹ́ ẹ̀kẹ́tẹ́ àrẹ mùsùlùmí náà ti dá ẹ́ mọ òkú ta ọ̀ràn yàtọ̀ lákòókò nínú sọ̀rọ̀ láti jẹ́ fáwọn olùwàgbọ́ òdodo ẹ̀kẹ́ tẹ́lẹ̀ tí máa ń ti ti ti sọ̀rọ̀ láti rà rí nínú ọgbọ́n yẹn ọlọ́run bá tẹ́kẹ̀. báwo lọ́lọ́run ti tẹ́kẹ̀ fún ọtọ́ ọ̀rọ̀ náà lọ ìwọ gẹ́gẹ́ bíi ta ni báwo lọ́lọ́run ti tẹ́kẹ̀ fún ọtọ́ òkòrì rẹ̀ ọlọ́run bá torí ilé lè àwọn ọmọ tó tó sọlá ti lákòókò rẹ iṣẹ́ wò lẹ ń ṣe gánà iṣẹ́ ẹgbẹ́ ayé kí lẹ ń sọlá ti ẹ̀ dáhùn iṣẹ́ ìranù iṣẹ́ rádaràdà tóbi kí sọlá tó tó rọ wọn ti òkú ti sọlá tó ń jẹ ó ràn àgbọ̀dọ̀ ló sọlá ti ráàlì gbogbo sọlá tó gbọ́dọ̀ lọ sí lákòókò rẹ̀ iṣẹ́ ìranu kí ló ń tu iṣẹ́ tó ti gbẹ́mìí rẹ̀ ó kùn ti jẹ lọ. lọ́mọ fún àwọn kan náà ṣe náà pàṣẹ fún ọ wọn náà pàṣẹ sẹ́yìn sani wọ́n ti ṣe mẹ́kò nù sàárè wọ́n ìkànnì nù sàárè wọ́n ìmọ̀lẹ́ nù sàárè wọ́n ti ṣe alákọ̀wé nù sàárè wọ́n ti ṣe tíṣà nù sàárè wọ́n ti ṣe mẹ́díkà dọ́kítọ̀ nù sàárè wọ́n ti ṣe kankan tó wọ́n nù àwọn tẹ̀lé ayé ohun tó gbélé ayé ti nìkan lọ́lọ́ bá mẹ́ mo rówó kò sí tọkọ lọ́wọ́ bá wa dandan ni kò sí náà oníkìlọ̀ ọ̀fẹ́ sí náà sí ọlọ́dún òfò ọlọ́wọ́ lẹ́nu ẹ ẹ ni ẹ ọ̀rọ̀ aláìgbádùn ni ẹ ọwọ ọlọwọ kí máa lọ sí àwùjọ àti níní àtàní eléyìí nǹkan mí nìyẹn dandan ọgbọ́dọ̀ sí lọ ọgbọ́dọ̀ sí lọ ó ní ẹ ká sí lọ àti pẹ́kọ́ lọ nígbà tí wàá ti kọ́kọ́ fún kí ló ń ti pẹ́kọ́ lọ sí múra ti pẹ́pẹ́lẹ́ má àìsí lọ yẹn máa bá lọ kó fi torí rọrùn lórí torí nítorí pé àwọn ọmọ rẹ ló dìde lẹ́nu tí ń sin lọ́n ìyàwó rẹ ló dìde lẹ́nu tí ń sin lọ́n gbogbo ẹbí tí ọba bọ̀ tó yóò dìde lẹ́nu tí ń sin lọ́n tó máa fi ọmọ tó lọ́ọ̀rẹ́ kọ́ máa gbọ́dọ̀ rẹ lásán kò ní lè ṣe tẹ̀mí lọ́dọ̀ rẹ láì sin lọ́n nítorí pé wọn kan alára ń kọ́ òun mójú tẹ̀sí ní ìgbà tí bàbá ọba mójú tẹ̀sí tí yọ pẹ̀sẹ̀ fún kankan rádaràda làwọn máa ń yà irú ròǹbọ̀lù bàbá rádaràda ní bí má rádaràda ní ìgbà tẹ́yìn ọba ti mójú tẹ́sí ọmọ yín náà ló mójú tẹ́sí asọ̀lẹ́ asọ̀lẹ́ ẹ̀mọ́tútù sọ̀lẹ́ ẹ̀mọ́tútù sọ̀lẹ́ lẹ́yìn náà wọ́n máa ń lọ yá àhá lọ́kọ̀ olùmọ̀tìwá àbíyá gbogbo ẹni tó bá fi sọ̀lẹ́ tìrà rẹ̀ kò sí tí òtún ìjọra rẹ̀ nínú Islam torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé láwùjọ wa ẹ̀ ká sọ̀lẹ́ àti kún rárá ẹ̀ ká kún rárá lẹ́yìn náà rí ní mọ́tíláṣí wọ́n ṣe lẹ́yìn náà rí ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀ka tìyàmù ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀ka àjẹkù ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀ka jihadi ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀ka amúrú bíi màálù fún náà láti fún kàní ọ̀ka fún ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀ka kátó lólókun ẹni tí ọ̀ka sọ láti fún ní ọ̀jà ní tó já ẹni tí yáàni wà ló mẹjẹrà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ọ̀rẹ́ tí ọba ti ka sọ láti fún ẹni bá rere pàdé lọ́dọ̀ rẹ̀ ẹni bá dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀ tó náà ni ọwọ́ ada tí ọba ka sọ láti fún ẹni gbogbo ọ̀rọ̀ ògùn náà máa sọ lẹ́nu kò lànà tó lórí ikú ẹlẹ́bọ nítorí pé kọ̀ọ̀kan sọ láti fún kọ̀ọ̀kan lọ́wọ́ bá fún kankan ọ̀kẹ́ ti fún kankan orí ikú náà sì náà máa ṣe nítorí pé ní ìyàbá ti fẹ̀sì sílẹ̀ tí ọba ṣe dákí sáká yọ̀tẹ̀. ọ̀ràn yẹn ní ká mójú tẹ́sí wa lọ́wọ́ ń ara rẹ jẹ wà kú lọ́la wà bá ara rẹ nísàlẹ̀ wà kábàámà o sì nílé padà mọ́ ẹni tó wà láyé ní ti lọ ẹni tó bá ti kó ti parí yẹn wọn bọ ọkọ o rò pé wọn fẹẹ tún rẹ nígbà tí wọn lọ tó bá lọ ta ló lọ orí ara rẹ ló sin fún o ní kankan tó fi kankan ara rẹ ló sin lóore o wa ní jàmà o fi bá wọn nígbà tí èèyàn lè padà má wọn gbà fún bàbá padà ni bàbá bàbá rẹ náà padà ni àwọn náà padà ó ti ó ti ni ẹ ó ní kú torí di ẹlẹ́yìí báyìí ẹni tó wà láyé ní gbọ́ ní sèlákàì ní tẹ̀lé tí wọ́n bá sọ ṣùgbọ́n ẹni tó wà láyé sí ọ̀gbọ́ tó fi sí pàlàbà rẹ̀ wàlúwàdì tẹ̀lúwàdì àbámọ̀ láéláé wọn bá àmọ́ sòkú rẹ̀ kó tó máa sọ ikú lẹ́yìn ikú rẹ̀ orí ikú lẹ́yìn orí ikú ni. ìlànà ìdílé láàrin kọ́ wàánu lé ayé tó bá ti lọ kí la tún lé ayé nàfẹ́ ní ti lọ kí la tún ẹ̀ ìdí nu láti fi bá mi ti lọ ibi tó wá tó lé ayé lọ ibi tó ti bá pàrọ̀ ni bí ká máa mutí bí ká máa mugbó bí ká máa tètè nákàyé nítorí pé wọ́n ti náà wọ́n máa wá ìdùnnú kábi sí orí fúnfún wa. ẹ ránàbí sallallahu alaihi wa sallam wọ́n ní nǹkan kan kì í ba ànábì lọ́kàn jẹ́ àyàfi ká ànábì ọ̀yára lọ sí sọ̀lá torí pé ìdí sọ̀lá ti lórí ilé wa ìdí sọ̀lá ti mẹ̀dùnú wa sínú tí yẹn bá dùn nígbà tẹ̀ sí sọ̀lá ajẹ́ kùdìẹ̀kùdìẹ̀ yín kù inú yóò bá dùn pé mo dún wájú ọ náà mọ̀ ń bọ́ náà wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́ á ah! kò lórí eré ṣe nìyẹn títọ́ bá dún wájú ọ̀tà nínú rẹ̀ ọmọ àdùn Abdullahi bin Abbas radiyallahu anhuma arìnrìn àjò kan rí pàdé rẹ̀ lọ́nà nígbà tó wà lórí ìrìn àjò ọwọ́ atúfọ̀ ẹni rẹ̀ kan fún kọ́kàn ló mọ̀lẹ́bí kú lẹ́yìn ìgbà tí wọ́n kú òní Ibn Abbas bá sọ̀kalẹ̀ kú rà fún mi lẹ́yìn ìgbà tó sọ ọwọ́ àtọ̀kalẹ̀ lórí ra fún mi lọ́ba sàlù àlà lọ́ba dojú kọ àlùkòbílà lọ́ba bọ́nẹ́sì làrá ká méjì wá wọ́n ní agbọ́gbọ́n pé èèyàn rẹ fún wa ń ṣe náfìlà èwo lọ́jọ́ ra wọn mẹ́rin ní abẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nǹkan àbànújẹ́ kì í ṣe bá nàbì àti ká nàbì ọ̀yára ti ṣe lọ́sẹ̀ sọ̀rọ̀ àyè torí kékeré ní ìbàlẹ̀ ọkàn wà wọ́n ti àìyàn lọ sọ́bìrì wọ́n sọ̀rọ̀ إن الله مع الصابرين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين آية مجيد من سورة البقرة ọlọ́run yẹn máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ẹ máa wá àtìlẹ́yìn ọlọ́run lójú kó tẹ̀ máa ti láyè pẹ̀lú mi máa ti sọ̀lá àti mi máa ti sùúrù ní ti máa ti kéèyàn orí ìdíyàn máa wá lọ́dọ̀ ọ̀rọ̀ ká máa ti sọ̀lá ká máa ti sùúrù yé ti rán dáradára tí wọ́n bá káyìí káti sọ láti káti sùn lọ́wọ́ ló fi máa tọ̀ tẹ̀ láyé bàtà bá wa ka tọ́lọ̀ fún kó lọ́lọ́ ti fẹ́ kà wá fún àfi wọn bá ní ti sílẹ̀ kó lọ́lọ́ ti fẹ́ ti wá náà èyí nù dábìrì fi ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn nítumà gbèsè ayé tó nítumà ni wọ́n ṣe gbèsè ayé rádaràda wọ́n ṣe nítorí owó owó owó owó ni kí ni náà rí owó òtúmọ̀ sórí rẹ̀ jàmá wàláhì sàláhì owó òtúmọ̀ sórí rẹ̀ ó dìgbà tó wọn rẹ̀ bá gbà náà lọ́dọ̀ ọ̀rọ̀ yìí mà owó òtúmọ̀ sórí rẹ̀ ẹni tí ò bá ti níbẹ̀rù ọlọ́run oríire ọ̀rọ̀ náà dọ́dọ̀ rẹ̀ ìbẹ̀rù ọlọ́run gan lóríire wọlẹ́tò alẹ́sà àdìsẹ́jẹ́ màmáàlì wọlẹ́tì nàìjíríà hùwà sàríìlù kákówó jọkọ́ lóríire jàmá ìpáyọ̀ ọlọ́run gan ìní túmọ̀ tó yàn sóríire ọlọ́run sèmi pẹ̀lú lórí agbọ́dọ̀ mo ti tẹ́sí wa agbọ́dọ̀ tẹ́sí wa ṣeré o òní à ọ̀la ikú o òní àwọn ọ̀la ikú ó ṣeéṣe kọjá pa àárọ̀ ọjọ́ yẹn nìkan láàrí alẹ́ òní bá wa láyé ó ṣeéṣe kọjá pa alẹ́ ọjọ́ yẹn nìkan láàrí ilẹ̀ òní má bá wa láyé bí ó ṣe rí fún kálukú náà lọ́jọ́ tó bá wọn ọ̀kan náà ló rí inú méjì akramakumullah ẹ̀mẹ́jọ àfìgbèsè ayé wa rárí ẹ̀mẹ́jọ àfìgbèsè ayé wa rárí ẹni tó wálé ayé tó sí lọ ó ń kankan ìgbésí ayé rẹ̀ rárí ọ̀sọ̀lẹ́sì tẹ̀ wọ́n á wò yí báyìí ó ń kankan wọ́n sọ ó kọjú ọ̀sọ́ àyìnmáyé àyìnmáyé ó kọjú ọ̀sọ́ kò pé ìyàn débi kankan wọ́n sọ ló kọjú nítorí pé bàbá rẹ̀ ń ro dáadáa ọ ni àmọ́ òòró dáadáa rú rẹ̀ ọwọ́ ayé olórí ikú ẹsùn tí bàbá rẹ̀ fi ọdún Islam ó ti kọ́kọ́ sórí rẹ̀ àkọ́kọ́ ọwọ́ tí rẹ̀ bí ọlọ́sìn amúsùnmí ó ju gbogbo rẹ lọ níbi ìdájí tí ò ní ìsìláàmù ní o ní kankan kí lọ sọnù fún wa mùsùlùmí nǹkan kan sọnù fún ọ gbogbo nǹkan ló ní wàhálà ìjọba ní islam àmọ́ islam orúkọ lásán kò gbé ní débi kankan o islam orúkọ lásán kò gbé ní dábì jẹ́nà o islam ẹni tó ti lọ́n kú tí o kẹ̀kẹ́ kéré ilẹ̀ yẹn a máa fi ẹran tàbí jẹ́nà tó bá ti lọ́la gbé ní dàlùfẹ́ yá torí ẹ àwọn sàhábà ẹni wọn kù lórí kí ẹni dání tó bá ti lè pa sọlá ó di kékeré ọba àjẹ́ lè mọ́mù ọba àjọ máa lè mọ́mù ohunkóhun lè pẹ́ra rẹ tó bá ti pa sọlá ó di kékeré ìdí inú táwọn ìmọ̀ àti kẹta dáadáa síra wa létí ọ̀pọ̀lọpọ̀ ti ya kékeré ọjọ́ ti pẹ́ torí wọ́n èsì lọ́n rárá wọ́n èsì lọ́n rárá téèbà wa ti lọ́n ọ̀nàdà tó fẹ́ torí rẹ̀ téèbà ti lọ́n ò lè jẹ́ mọ̀fẹ́ ìsìláàmù yẹn tó kọ lásán jama ìdínú tọpọlọpọ pèsè ní ti dáàmà àwọn ò lè gba ìsìláàmù torí pé wọn wò pé a ah, ìtẹ̀m̀bẹ̀ ní ìsìláàmù wọ́n yìí fọkọ lásán jẹ́ mùsùlùmí torí ẹ̀ jama wọ́n fi àtúntò yìí rọ̀ wá fásitì ọ̀bọ̀ sílẹ̀ sí wa o ká mójú tẹ́ sí wa o ká má gbọ́ ọ̀la wa jẹ́ o nítorí pé ọ̀la wa ìyá máa wá ní o ẹnìkẹ́ni tó wá láyé kó sí ọ̀la rẹ̀ ọ̀dà o. ṣùgbọ́n ní kíkẹ́ni tó wálé ayé tí ò sí lọ́hùn ọ̀la rẹ̀ ó lé wo kí ọ̀la wo lé o. àtàràmọ̀ fún wa yàtọ̀ sí pàǹtí tọ́láàtì yàtọ̀ sí pàǹtí tọ́láàtì tọ́jú ọ̀nà ẹ̀ mójútó àwọn torí kò sí bá tilẹ̀ máa ṣe kò sí bá tilẹ̀ máa mójútó ilà kù kò sí dáadáa wò lè ọlọ́run tó ṣe ẹ̀rí tó gbogbo tá a ti gbàgbé láyé wa gbogbo tá a tá a gbìyànjú àti rántí tá a rántí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àtẹ̀bá bẹ̀rẹ̀ sọ látàdé ọlọ́ọ̀bọ̀ bọ́m ẹ̀rí tó kàná la bẹ̀rẹ̀ sí rántí. torí pé ṣètọ́n anábì sọ ẹgbẹ́ ńgbà tẹ́ máa kótó fún sọlá ṣètọ́n máa ń ká tẹ́ bá ti pèsè tán yọ̀ wá láti fẹ́ bá tiwa jẹ́ yóò tún máa bẹ pẹ̀lú wa títí láti bẹ̀rẹ̀ ìkọ́mà tábà ti bẹ̀rẹ̀ ìkọ́mà ṣètọ́n ní oṣù túlẹ̀

ìtọ́ni bẹ́ẹ̀ bá kí í jẹ́ ẹ̀ ọbẹ̀ mú ọkàn yín kó oúnjẹ sọ láti tẹ̀sí o kọjá pé ara lásán lẹ́sìn ti ọkàn bá ń dé irú ìjàmbá tó ṣe gbogbo wa ló lójúmọ́ jàmbá torí ẹ̀ ládàá wo lè pé láyéláyé kò sí kó tẹ́lẹ̀ máa sọ láti ṣètò kí ládàá yó ọ̀dà àjàmbá fún sọ láti yún tó náà wá ní òbí wa wà lẹ́nu ìgbà tó ti dẹ́kun ní nǹkan àkọ́kọ́ lọ́nà ọkọ̀ bí wá léèrè ní ọ̀gbìn ìdàlù ìyáàmà ajẹ́pẹ́ àdínáàbílà dìnàbílà àbíká fìnàbílà kọ́ra yẹn wa. nítorí pé yìí ò ní pé àti máa ro nǹkan míì tí gbé sí wa lọ́kàn nígbà tá a bá làǹtí sọ̀rẹ́ à máa fún bá òsóòrè nínú ẹni tó ṣe kékeré sí náfìlà bí ìgbà tí èèyàn kàn fi àlùkìyàmà rẹ takàtì èèyàn gbọ́dọ̀ mójútó náfìlà nínú àwọn náfìlà tá a mójútó oní àlejò lójoojúmọ́ ayé sọlá ti wé nípa ti sọlá ti ayé oní máa wá ṣá tọ́ba tí lára di àárín òru ló ti dàrú. ní ìgbà tó bá kú dẹ̀dẹ̀ tí àlùbáṣà yìí fẹ́ yọ láti di aago méjì àbọ̀ wá sí di aago márùn-ún ọkọ̀ tó ogún ìṣẹ́jú tí àlùbáṣà yìí yọ ní. kẹ́ẹ̀jú láàrin ìgbà wọn láti di aago méjì àbọ̀ sí aago márùn-ún tó ogún ìṣẹ́jú yẹn kẹ́ẹ̀jú ìgbà náà kẹ́ wá sọ láti wéjìrì yín olólórí torí kíni torí kò tẹ́lẹ̀ di àkókò tọ́lọ̀ wọn bá wa máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé tọ́ba wọn máa sọ pé ta ló fẹ́ talọ́bẹ̀ tọrọ kankan lọ́dọ̀ mi kì í fún un tani ń wà foríṣi kì í foríṣi. àsìkò tó ń máa ń dùn mọ́kàlùkù kẹ́ ẹ̀ máa ń tẹ́ náà máa ẹ ti dé ẹ lọ sàlùwà la ti dìde aláṣẹ ọlọ́run èèkàn kan nínú èèkàn mẹ́ta tó máa ń kàmọ́ yàn lára yóò kó lára yín. ẹ lọ sàlùwà la èèkàn kejì dáadáa nù tẹ́lá ti bẹ̀rẹ̀ kọ́ láti báyìí nǹkan kẹta dára rẹ̀ rí sára yín gbọ́nù bí ìgbà tí èsì ẹ̀yìn ńlọrọrùn pàdé ọtí lẹ̀. torí tẹ ẹ bá lè máa ṣe bẹ́ẹ̀ lọ́lọ́lá gbò lọ́lá gbò wíìtì ẹ gbọ́dọ̀ ta ẹsẹ̀ ń dọ̀kà nínú nọ́sílà tẹ̀sí wọn máa mójútó onáni rakàdá àlùfẹ́jì rákà méjì tọ́jẹ́ ti àlùfẹ́jì eléyìí tó máa wáyé sáájú kátó ti sọ̀lá ti sùn lójoojúmọ́ ayé ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ anabi wa sọ yìí rakàdá àlùfẹ́jì xeyìrò mìíràn tó ní àwọn màgíyà anabi ló ìyẹn kẹ́ni tẹ́sí wa yé ni ọ lórí ẹ̀yìn tí lọ́dọ̀ lómi owó lọ pàtàkì lọ́dọ̀ tí ọ̀rọ̀ ayé wa wá lórí orí ju láyọ̀ á owó ní sẹ́kùn darí kàkàtà àgbàdì bá subhanallah agbọ̀nà pé rálẹ̀ jama bákan náà rakàtà àgbọ̀hà ó kéré jù kàmá ti rákà méjì lásìkò dùhà pẹ̀lú pàdé ọmọ ọ̀sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ ó ní rákà méjì tẹ̀bá ti lákòókò dùhà ó ti dípò gbogbo sàrà tọ́jú ọ̀ràn yà lórí gbogbo oríṣi wa oríṣi ìṣèlú dùmákà gbogbo oríṣi wa ló gbọdọ̀ ṣe sàrà lójoojúmọ́ ọ̀ràn yẹn ni bóòlù ẹ̀jọ̀ àwọn ṣe sàrà nǹkórì kéyìn anábì ìjọba ṣe subhanallah sàrà alhamdulillah sàrà la ilaha illallah sàrà allahu akbar sàrà kẹ́ẹ̀kọ́ orí yẹn kó ṣe dáadáa sàrà kẹ́ẹ̀kọ́ ìbàjẹ́ fún yẹn sàrà gbogbo àwọn eléyìí ń bẹ́ẹ̀ nù sàrà ṣé ń ṣe subhanallah walhamdulillah.

ní ìsìn ní nǹkan bí aago méje ó kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ sì sẹ́jú mẹ́wàá kù àjẹsí aago méje tó ti kọ́tà àsìkò dùn áti wọlé nírú àkókò tá a wà ní àsìkò yóò mọ wa lọ títí tóbi díẹ̀ bá ìgbà tó láì gbórí sókè débi sókè làwọn ọ̀fẹ́ jábọ́ ìgbà yẹn lòun rí ọjọ́ kan rí nìyẹn tó bá ti di kọ́jọ́ kan rí àsìkò á ti tán ẹ dákun ìwòye wákàtí wọn pọ̀ pọ̀ láti aago méjì àbọ̀ títí di nǹkan bí aago méjì lánàá ẹ ọ̀ wá lè múra bá méjì péré wá ilé ayé bá ń wá rata méjì péré ànábì tó ọba ti dé lákòókò dùhà ó ti dípò kó o ti sàrà àbùkù lónìí subhanallah àgbọ̀dọ̀ fi kama mójútó ẹni nínú àdìsí àwọn sàhábà bíi abudar abudarda abuhurayra ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sàhábà yìí wọ́n ní anabi ayò àwọn àwọn ọba àwọn nínú tóníkà àwọn mójútó nábìlà bọ̀há àwọn náà ẹ̀dá mójútó nínú àwọn nábìlà kàkútọ́ ẹ̀ká máa mójútó nù nínú àwọn nábìlà jẹ̀má rákà mẹ́rin sáájú sọ̀lá tó tó rákà méjì lẹ́yìn sọ̀lá tó tó rákà méjì lẹ́yìn sọ̀lá tó mọ́tò rákà méjì lẹ́yìn sọ̀lá tó lẹ́ṣà méjì sáájú àtùbà tẹ́ bá pa wọ́n pọ̀ wọ́n di rákà méjì la tó bá tẹ́ pẹlẹ́ máa wọn láàrin òru àti ọ̀sán ojoojúmọ́ ọlọ́run bó tuntun ni wọ́n kọ́lé kọ̀ọ̀kan lálùjọ. à ń pè wọ́n ní asọ́nà rọwáàdì asọ́nà rọwáàdì àwọn anáfíà tánàbí ò lè má ṣe lókun ìgbà tánàbí bá wà ní tí ọba tú lórí rẹ̀. rákà mẹ́rin ṣáájú sọ̀láṣẹ̀ tó méjì lẹ́yìn sọ̀láṣẹ̀ tó méjì lẹ́yìn sọ̀láṣẹ̀ mọ́tò méjì lẹ́yìn sọ̀láṣẹ̀ ìṣá méjì ṣáájú àṣùpá ọ̀nà ìrìn àkàdá àlùfẹ́tì jama téèyàn bá ń ṣe báyìí tètè mójútó tí ń ṣe tọkàtọkà ó sì máa lọ́kàn rẹ̀ kọ́lọ̀ ló ń ṣe fún kìí séèyàn òní kakájọ bẹ́ẹ̀ gbà lọ́dọ̀ ẹ̀ bọ̀yì gbogbo ìgbà títí bá dé bọ̀ àbámọ̀ rẹ̀ ò pọ̀ àmọ́ kò sẹ́ni tó kù tó ní kábàámọ̀ àmọ́ àbámọ̀ rẹ̀ ò ní pọ̀ torí pé àwọn palẹ̀mọ́tò ti ní àwọn palẹ̀mọ́tò dáa ẹ jẹ́ ká mójú tẹ̀sìn wa jàmá a rí i àwa gangan alára ojoojúmọ́ lọ́lọ́wọ́ bá ń bá mi hàn wá pé ojoojúmọ́ là ń súnmọ́ tàrí ojoojúmọ́ là ń súnmọ́ tàrí kí wọn lọ́ọ́ fẹ́ pé pàdé ọlọ́ oníkàlùkù kó kéè sára àtúntọ̀lẹ́ àtúntọ̀lẹ́ ẹ sọ̀dà ẹ sọ̀dà lẹ́yìn náà wò máa ń bọ̀ yá torí kí ẹni kẹ́ni bá fi ráàyè pàbó wọlé máa ti wá ọ̀bìyà gbogbo nǹkan mi ló tètè ra yìí wọn wo sani títí ẹni bàjẹ́ títí ẹni tà kí wọn náà bàtà ara rẹ jẹ wọn kọ bàjẹ́ láwùjọ àwọn ẹjọ́ yẹn kó àwọn ọlọ́yẹ ká rí kọ́tì àwọn ọlọ́yẹ ká máa wò kọ́tì àwọn wa lẹni tó ẹgbẹ́ tíyàn bá wò wọ́n sí yóò wò wọ́n sí torí ibù àwọn ẹjọ́ yẹn kó máa fi sọ láti ráàlì láti láàbà làwọn àwọn àbáwá tẹ́ẹ̀kí wọn lè jókòó nbìkan àkókò sọláàtì ó tó wọ́n tún máa tẹ náà bí díà tó ń bá lọ náà ni sọláàtì náà tó bá wọn bẹ̀ wọ́n tún tẹ náà náà ni wọ́n máa wá sọ́ta ní òdìdè ẹni tó bá tó dìde wọ́n kàn lábò àkókò lórògbò ó fèrè wọ́n lọ wá mẹ́tùgà wọn lọ ẹ gbọ́ nǹkan mọ́ ẹni àdáhùn tó yẹ kó ń kúmà títún nà lómi kúmà wọ́n wọ́n rú wọn torí pé ń bẹ́ẹ̀ ni tó mú ọmọ Yorùbá tọ̀nù púpọ̀. ọmọ gbẹgbẹ àwọn lèmọ́mù lèmọ́mù yìí ọmọ afá yìí kọ́ kí lọ́wọ́ fẹ́ kí wọ́n ti ṣé tí wọ́n máa ń kọ́ àwọn dà sínú náà ó jẹ́ àti tí wọ́n ti jẹ́ ọlọ́mọdé abolórí ibùtò ẹni tó yẹ wọn wù rẹ̀ tó bá náà lẹ́ni tí ń àwọn èèyàn wa irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa ó dàbí olólóògùn lágbájá yìí olóògùn lágbájá yìí lánàá lánàá olóògùn lágbájá yìí ọkọ ni oògùn báwò ẹni tó ẹyẹ tó ìyàwó rẹ ti lólóògùn yọ bẹ́ẹ̀ tí màkàní tó ti dáka màbí ìyàwó rẹ kọ ìyàwó ni yóò yóò nígbà tí a bá dáadáa yóò ìwé olóyè turare tó fi lọ turare ó fi ń wá sọ Ah, ẹ̀rí nǹkan mẹ́ ọ olóhùn títúra rí òbí ń wá sọ ogun náà bí èso ogun ogun ni yẹ ó ń pa àwọn àlejò náà ni yẹ pe dáńdá yá ìlú ń pe rọ́kọ̀ yá ìlú àdánà bí ìlú sàánà bí ìlú wàhálà bí ìlú fìtìnà bí ìlú gbogbo wọn ní pè ó ti lóhùn àná jẹjọ àwọn náà ìwọ́n tó wá wù àwọn ẹgbẹ́ ń bọ̀ sọ̀rọ̀ pé lẹ́yìn èso àpáyé wọn bá ti dì í náà áá àtẹ̀sẹ̀ wa mo wá dáadáa àjọra wa. subhanallah torí máa eléyìí ń bẹnu sábàbí ńlá wà àwa yorùbá bàbá dá bàbá tó kí la ti àgbòdo yóò fi ọmọdé lè má mú lọ lè má mú ẹgbẹ́ ọmọ tó àbá àlágbá ibú ọ̀rọ̀ ọmọ náà àbá àlágbá ibú babaláwo ló dé àbá àlá Yorùbá. ìwọ kọtúmẹ́sìn rẹ má torí ibú má wo pípọ̀ olórí ibú kí ọ̀nà wa darapọ̀ mọ́ lórí ibú wo báwọn olórí ilé ṣe kéré kí ni wọ́n ti sọ́fi sórí rẹ̀ wọ́n náà ṣe rú ẹ̀ kọ́nà kèmí pẹ̀lú rẹ̀ kọ́ lórí rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله لا dájúdájú إن كتنا nàbí صلاة لكن بنين sọ́lẹ́t الإسلام ونالي وإيتاء الزكاة كما يزكاة الزكاة جماعة òun náà orígun kan ló jẹ́ o nínú orígun ẹ̀sìn islam mara o kò sí fọwọ́rọ́ sẹ́yìn ọ̀ràn àyàn ló sì jẹ́ lórí gbogbo ẹni tó bá lówó tó sì jẹ́ ọmọlúwàbí tí owó rẹ̀ sì pọ̀ débi òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat tí o sì sí gbèsè lọ́rùn rẹ̀ tó lè wọ òdiwọ̀n yẹn lọ́rùn tí òfin ní tó bẹ́ẹ̀ rà ní ìgbà tí ọdún bá yípo lórí owó ọ̀ràn ayọ̀ lọ́jọ́ pé ká yọ zakati rẹ̀. àtẹ̀ká min arkani islam orígun kan ló náà islam mara eléyìí tó dọ́ràn ayọ̀ lórí wa ká mójútó ẹni tó lówó ni zakati bá wù yàtọ̀ sẹ́ni tí ò lówó anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi rẹ̀ ní ìgbà tó rán radiyallahu anhu lọ sílẹ̀ Yemen anábì sọ fún ike lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gba tọ̀hìn fi yé wọn kọ́ lọ́n ṣe sọ láti lọ́ràn yẹn lórí wọn lẹ́yìn tí wọ́n bá gba tọ̀lẹ́ fi yé wọn kọ́ lọ́n ọba ṣe zakati lọ́ràn yẹn lórí wọn azakati káwọn aṣọ yìí báyìí tó wò xọ́tùmí ọ̀gbìnìyàrí fọ̀tùrọ̀tù alẹ́ fọ̀kọ̀rọ̀ yìí ọ̀dọ̀ kó tètè pèsè ìṣèdọ́gba láwùjọ àwọn èèyàn ó pèsè bíbálà láwùjọ àwọn èèyàn nítorí pé ọlọ́run rẹ lè dá wọn ní ìgbà tó fún àwọn èèyàn lówó kò fún wọn dọ́gba àwọn fún ní kálukú ní jẹ ètò fún lágbájá ọkọ̀ ju ètò fún sàmẹ̀lú lọ sẹ́nìkan tó ó tún sẹ́kù sẹ́nìkan kò tó awọ kájú lù ú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọwọ́ àlọ́ òṣòlè jíjà lé wọ̀ ẹnì sẹ́yìn ọgbọ́dọ̀ já lé wọ̀ tó o bá lọ jáde tí mọ̀jẹ̀mú tí wọ́n fi fìyà jẹ̀yàn lórí olè é dà tó bá fi lè pé lórí ẹ̀ ó di ọwọ́ rẹ bọ́ lẹ́yìn rẹ o nítorí ẹ̀ kó o bá ti tún lọ jáde tó ti gbó jáde tó lọ dáná ọlọ́run bá tún sọ̀rọ̀ ìyá tí wọ́n fi jọ wọ́n kọ́ nípa pàṣípà àbí kó tiẹ̀ kọ́ lágbélébù àbí kó di ọwọ́ rẹ ọ̀tún àti ẹsẹ̀ rẹ o nípa tó pààrọ̀ àbí kó kọ́ kó lẹ̀ pátápátá bí ẹni tó ti gbó ká tún mọ̀ ìyọ̀ ọmọ ọlọ́run ní eléyìí jẹ́ ìtújú ti ní fún ọ láyé bì ìyà tó sì tóbi bẹ fún di lọ́la lọ́sẹ̀ yá ọlọ́run ọgbà kájà lẹ̀ báwo wá ni ẹni tí ò ní ó ṣe lálẹ́ fún báwo lẹni tí ò ní ó ṣe lálẹ́ fún ọlọ́run nínú owó ẹni tó ní o nígbà tó bá pọ̀ tó yẹ kàn mú nǹkan kan kó nù àwọn ẹni tó kù díẹ̀ káàtó subhanallah eléyìí là ń pè ní azakat tó bá yẹ kó àwọn olówó ni wa wọ́n máa yọ zakat bó ti ṣe tó àti bó ti ṣe yẹ wọ́n ní ní àwùjọ àwa mùsùlùmí àní fẹ́ ra láyìn àní fẹ́ rí aláyìn nítorí pé kí ni ìdá kan nínú ogójì tọ́lọ̀ wọn fún ẹ tọ́lọ̀ wọn ní kọ yọ máa yọ dáadáa tó bá sì bó ti ṣe tó àti bó ti ṣe yẹ fáwọn aláyìn aláìní kan ó jọ síbẹ̀ rí ní ìgbà tí àwọn mùsùlùmí ṣe islam dáadáa lójú méjèèjì láyé àwọn sọ̀hánà wọ́n máa jókòó nílé owó pé káwọn èèyàn wá gbowó kó fi sán bùkátà wọn ẹnìkéè wà ẹnìkéè wà nítorí pé kálukú ní ó tún pọ̀ lónìí kọ́ ànítòkàn ò sí gbogbo èèyàn lọ́dẹnu lẹ̀ kí n retí ta òfun nítorí kí àwọn ẹni tọ́lọ̀ bá fún lówó wọ́n kọ̀ wọn ìyọ zakati owó wọn iná lọ́fà ló fi jẹ́ pé oríṣiríṣi àjálù oríṣiríṣi àrélu oríṣiríṣi àdánwò ló ń ṣẹlẹ̀ láwùjọ látàrí báwọn kan pọ̀ wọ́n kọ̀ láti yọ zakat ẹ̀rí kójú òwe ọkọ̀ láti rọ̀ pàìmọ́yé ìgbàlódé lè tútù òní rọ̀ tó bá sì tún rọ̀ ńgbà mi ó lè ro tí ó ni tí ó wọlé ó lè rọ èyí yóò kó gbogbo èrè oko lọ ó lè rọ èyí tó yóò gbé wọn lọ́mọ yóò gbé wọn lẹ́ran yóò gbé wọn ní lọ nítorí pé báwo ni bínú òun ṣe rí tó ń bá fẹ́ bínú sí wa kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ bínú sí wa. jama ẹni tó bá lówó bíi náírà àti kóbò ọ̀ràn yẹn ní káyọ̀ zakati rẹ̀ bíi dọ́là ọ̀ràn yẹn ní káyọ̀ zakati rẹ̀ pàmpẹ́lì ọ̀ràn yẹn ní káyọ̀ zakati rẹ̀ fẹ́ẹ́ bíi yúrò ọ̀ràn yẹn ní káyọ̀ zakati rẹ̀ gbogbo owó táwọn ọmọ èèyàn ń ná tó lè dípò gold and silver ọ̀ràn yẹn ní zakati rẹ̀ nínú tí zakati jọ̀ràn yẹn lórí rẹ̀ ẹni tó bá lówó dà tọ́ba tó di wọn téèyàn á ní téèyàn yọ zakat ọ̀ràn yẹn ni kò yọ zakat jù lónìí owó wò láwa ní káàbù yọ zakat ọ̀nà bíi one million one hundred and fifty thousand nine. one million one hundred and fifty thousand nine. téèyàn bá ti ní owó tó tó báyìí jù bẹ́ẹ̀ lọ zakat ti wọnú owó rẹ̀ bí kéèyàn wá ní five million sẹ́mi kó ti ní ju ètò kéré jùlọ ẹ̀tọ́ ní five million yẹn á wà pín lọ́nà mélòó lọ́nà ogójì áàpù káàdì mílíọ̀n lọ́nà ogójì ìjọba wa jáde oní zakati tó fa àwọn tó fa àwọn ìtọ́nà ọba ní kò ìdá kan ní ogójì five million tó bá yẹ pé one hundred million nìyẹn ní ìdá kan ní ogójì rẹ̀ péré náà lọ́yọ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ní ní fún yàn forty million èlò ní ọyọ one million ọwọ́ alọ́pọ̀ kàá sẹ́ni ìtọ́nà ọba ti máa ń ṣe fún wọn nígbà tó lọ́n fún ọ lódìdí forty million ọwọ́ àtúkọ yọ one million péré ọwọ́ àní one million pọ̀ ọlọ́run àtúkọ parun bá gbogbo ẹ̀ kò tó ti ìdíyàtọ̀ jẹ lọ́la òkè àmà lọ́nà kò tí lọ́nà àmọ́tọ́ bá yọ gàgà ànábì ti sọ òní máa ná kó sọ máa lọ nà sọdà ọ zakati tẹ bá yọ lọ́wọ́ kì í dínwó zakati kì í dínwó torí ẹ eléyìí jẹ oríṣi kan nínú owó tá a máa yọ zakati ẹyọ olówó wa gbogbo bí kíbi tẹ́ bá wà tẹ́ bá ti láǹfààní àti gbọ́rọ̀ yìí ẹ gbọ́dọ̀ yọ zakatu torí tara yín ni torí àìjẹ́rẹ̀ àrélù láyé àdánwò lálùkìyà ìyá ńlá lálùkìyà ẹ ẹni tí yẹn bá kú à ó jẹ olówó ronú ju gbogbo ẹni tí ò tún lówó lọ tó bá kú ẹ gbọ́dọ̀ ló ń kówó náà lọ gánà náà ni ó kó lọ bí kankan ìwọ gánà bí wọn ṣe fi agbọ funfun wé mẹ̀kúnnù la bẹ́ẹ̀ náà wọn fi olówó la gbogbo wọn náà lálọ sọ sí kòtò kásìmí ẹ̀yẹ́ ti máa wo ẹ̀ ní tí ìdẹni tó di ara sàárè pẹ́ títí táwọn ọmọ yóò fi máa jà sí tọrọ kọ́bọ̀ fẹ́ tuntun lẹ̀ àwọn tó ti máa bára wọn jà lé lórí fẹ́ bọ̀dálágbájá tó tẹ̀sí ṣe lẹ́nu gbàtí bàbá kú ìkọ̀ fẹ́ yá wọn gbogbo nǹkan ló fẹ́ máa dáwọ́ jẹ ẹ wọ nǹkan fẹ́ bọ̀dálágbájá tó wọ́n ti dá kọ́ máa wá bọ́ kó wo bàbá yìí tó bàbá yìí ó tó kú ìwé méjèèjì rà lè fúnra rẹ̀ ní owó rẹ̀ yọ ṣe dáadáa inú owó rẹ kó kú mọ́sálásí ń bẹ́ńlẹ̀ kọ̀kọ́ ọlọ́ kó ń kọ̀kọ́ ọlọ́ kọ́lé ha ó ṣe ṣirò wá gbà ìwọ gbẹ́rin bàbá wà gbà nígbà tó ọba dé ọ̀la lùkìyà torí ẹ inú owó máa yan zakati rẹ ó náà ní nǹkan ọ̀sìn màálù àti àbùdá màálù agbo àgùtàn ewúrẹ àti orúkọ ògúnfe gbogbo àwọn eléyìí àgùtàn ni wọn lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tí máa ń sin àwọn ẹranko wọ̀nyí pẹ̀lú ẹ̀mí pé òun ń sìn wọn fún olè pọ̀ pé ń sìn wọn fẹ́ ta kan ọ̀n ni eléyìí ẹni tó ní wọn ń sìn wọn fún olè pọ̀ oní ayọ̀ zakati pẹ̀lú wọ́n jẹ́ ní gbogbo ògbà èsì pẹ́ ńlọ rè rí fún wa èsì pẹ́ ńlọ ra èkó ẹ̀pà fún wa tọ bàbá yẹn pé koríko ni wọ́n ń jẹ èsì ẹ̀yìn lẹ́nu á jẹ fún wa títí tọ́dún fi ń yípo ẹ̀yọ̀ zakati ẹ̀ wo Islam ti dà pọ̀ jù Islam wa sọ pé bàbá yẹn pé oúnjẹ lẹ́ ń rà fún wa owó yín lẹ́ fi ra jẹ fún ẹ̀yìn yọ̀ zakati bẹ̀. ẹ̀fọ́ àlẹ́gbẹ̀rún àìníye màlúù kọ́jẹ́ pé ẹ ẹ ẹ wọn síbi kan yìí lẹ́ran jẹ́ fún wọn ẹ lágbára rẹ̀ ẹ ní yọ zakati lẹ̀ àmọ́ tí pẹ́ nu koríko ni wọ́n ti ń fún wọn wọ́n tún ń jẹ nu koríko ṣùgbọ́n nínú ọdún koríko ni wọ́n ń jẹ èyí fún wọn lóúnjẹ òtó èyí jẹ koríko màálù ó dìgbà tó bá tó pọ́pọ́n ká tó máa yọ zakati mbẹ àgùntàn ó dìgbà tó bá tó kógójì tó bá tó kógójì ká máa yọ zakati mbẹ ẹ̀rí kọ́dà àánú pọ̀nù islam àánú pọ̀nù islam máa yà bí babó màálù tó ní màálù tó kọjá yọ zakati mbẹ tó lọ́n tẹ oríṣiríṣi sí màálù bá ń kú lọ́kọ̀ọ́ màálù máa ń kú kan bá ń kíká ó ní ẹ gbà tó ń gbọ́ wá dín ní ìṣẹ̀rù wọn tí ọba jẹ́ bẹ́ẹ̀ òun mọ ògùn táwọn bàbá wọn máa ń ṣe tí àwọn màálù yóò ní wọn ẹ táwọn bàbá ńlá rẹ̀ ìrọ̀ màálù ó tún ju tó kù tàjẹ̀ ju tàtẹ̀yìn wa lọ ìrọ̀ náà sẹ́mi kó àwa mọ oríṣiríṣi ọgbọ́n táwọn èèyàn máa dá ó rò òun mú àwọn oògùn táwọn bàbá òun ra ọsọ oògùn tí bàbá rẹ máa kó sórí ibù ò lè lé ò ra wàá mú màálù náà lọ. tí màálù kú lórí o ọlọ́run fẹ́ kọ́ ọlọ́gbọ́n ni ẹ̀jẹ̀ jẹ́ tó ń o ó ní tí màálù ńgbà tó sọ pé táàtì kẹ́ o ó ní tí màálù ti twenty nine tí ọ̀kan sì lóyún ẹ̀kọ́ pọ́sípù kọ́ bímọ kọ́dún tó pé àbí òye wa wọ́n yà rọ alọ́ ọmọ méjì tà mbẹ́ ọgbọ́n ti ń dànù ńdọ́gbọ́n bọ́lọ̀ tó ọlọ́ta tó sì máa fi títí sẹ́kù ru àwọn ọlọ́run yà pa méjì ẹ̀ sẹ́wọ̀n pé mélòó ló dínkù mẹ́rin tó eléyìí lọ́wọ́ á fún fún. lọ́wọ́ ní ẹ̀dá kù kí ló ń lè ṣe torí tí èèbá ṣe pé wà sí tó ń gbọ́ òun mọ táwọn bá lọ ṣe táwọn bá bá ńlá rẹ̀ mọ̀ màálù òkú ti tàtẹ̀yìnwá gan lọ kò tí ó yọ torí àkàràmọ̀ kọ́ mọ̀ lọ́ ẹ yọ zakat ọlọ́run tó fún mi ní màálù ọ̀gbọ̀n ìwádìí lè yọ ẹyọ kan ẹnì kan tó ní a torí tá a bá ní abẹ́ yọ màálù yẹn báwọn aláìní wọn ò ní máa yẹ ẹ gbọ́rọ̀ ẹ já fún wọn lówó ẹ má fún wọn lówó màálù ni ẹ fún ẹ tí wọ́n fún yàn kí lọ́kẹ̀ wọn bá ta kí ló pè é bàbá aláàánú tí ọ̀fẹ́ fún wọn ta ìwọ sáà ti jọ mọ ní ìtọ́lọ̀ ní ọ̀yọ́ lọ́ba parí bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe iṣẹ́ àgbẹ̀ ẹ̀yin náà yọ zakat pàápàá jùlọ àgbẹ̀ tó gẹ́gẹ́ bí ẹwà àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ wóró ẹ̀yọ̀ zakatẹ̀. ìsìláàmù wa sọ pé ẹni tí ọtọ́ dáko bẹ́ẹ̀ tí kí ló ti wọn tí èrè oko rẹ ó mú jáde tó fi yọ zakat. ìsìláàmù sọ pé yóò jẹ yóò tó fi yọ tabati wa ríru rẹ̀ ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn méjì ju bẹ́ẹ̀ lọ èèyàn yọ zaka àmẹni tẹrẹ oko rẹ̀ ọba tó bẹ́ẹ̀ kò ní yọ zaka zaka tu nǹkan ọ̀gbìn ìgbà taba ti kéré oko ni taba kojú ẹ̀ka lọ lọ́dún ayọ̀ zaka gbogbo ìgbà taba ti kéré oko. bákan náà ẹlẹ́ẹ̀kẹ́rin ẹ̀yin oníkàràkátà ẹ̀yin náà yọ zaka wọ́n bá ti jẹ́ pé ń tẹ́ǹtà halali kìí ṣe haram kìí ṣe bí ẹni tí ń tọ́jú kìí ṣe bí ẹni tí ń ta gbáná kìí ṣe bí ẹni tí ń ta gbó kìí ṣe bí ẹni tí ń ta sìgá yọ wá ikú yọ zakatu zakatu kínní. ẹni tí ń ta tọ́jú halali ọba àjẹ mọ́tò lọ ń tà ọba àjẹ mẹsìnì ọba àjẹ búrẹ́dì ọba àjẹ pa ọba àjẹ wéédú ọba àjẹ tòmá ọba àjẹ rèké gbogbo iye téèyàn ní téèyàn fi yọ zakat yẹn tá a pè ní one million lónìí o one million one hundred and fifty thousand ẹsìrò ọjà tẹ ní lórí àtẹ tẹ ní lápò àbí tẹ ní lé àbí tẹ ní lé ẹ wá gbogbo ẹ pọ̀ àtòwò ọjà àtòwò tẹ ní lọ́wọ́ ó ti pọ̀ tó bẹ́ẹ̀ ajẹpẹ yọdá kan nínú ile nínú ogójì eléyìí jẹbù ti jẹ àwọn nǹkan tá a máa yọ ẹni tí ń gbin owó oṣù ni ó ti yọ zakat yóò ti rò yẹ tó lè taṣọ àtowó rẹ̀ yọ yọ zakat rẹ̀ bí ẹni tí ń ta búrẹ́dì jẹ bẹ́ẹ̀ náà lẹ́nu tó gún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu tó gún tùmá bẹ́ẹ̀ lẹ́nu tó gún ẹ̀fọ́ owó rẹ̀ ni ó fi yọ zakat kìí sàwọn kan yẹn ni ó yọ zakat ẹni tí ń ta adìẹ kò ní yọ zakat adìẹ àní yọ zakat ẹyin owó wọn lẹ́ yọ zakat ẹni tó ní irinṣẹ́ rẹ gẹ́gẹ́ ẹ́ńjìnì lórí fírìsì fákírì kò ní yọ zakat ẹ́ńjìnì owó tí ẹ́ńjìnì ń pa ní ọmọ yọ zaka rẹ ẹ̀dá kí ló le kí ló le wọn ní kó zero rẹ èlò lọ́jẹ́ ọmọ wọn owó tí ń pa fún ni. ẹni tó ní mọ́tò rẹ gẹ́gẹ́ transportation Islam ọ̀sọ́ ta owó tí mọ́tò ń pa èyí tá a bá jẹ kùn bẹ́ẹ̀ láti rò nígbà tó tó fi tó bá pé yìí ẹni tó nílé rẹ̀gẹ́dẹ́ tó fi háyà òun ní kó tíro iye tí lé jẹ́ nígbà tí ilé òsì fún títà ilé òsì fún títà nígbà tí ilé òsì sí fún títà àjẹ́ ife kí ni tó sẹ́kù owó tó ń pa lára lé iná ilẹ̀ máa yọ zakati rẹ̀ ẹ dákun kí lọ́ wá lé nu ilé sí nǹkan kan tó lé mẹ́ẹ̀ torí ẹ̀ jẹ́ ká máa yọ zakati rẹ̀ wá tó bá jẹ́ pé lápèjúwe one million. one hundred and fifty thousand naira lówó tó kéré jù lọ ezeke nù rẹ nìkan ló ti yọ owó tó kéré jù lọ tó a bá lówó tó tó bá dé sí wá ní eight hundred thousand tẹ̀mọ̀ pé kò sí pé iye téèyàn ní téèyàn fi yọ kàkà kàkà tó sọ̀rọ̀ ẹ̀ lójú mi ọ̀ á sọ pé gbàtí ràn lórí mi sáà jẹ́ ìwọ ń bẹ nínú ẹni tó yẹ ká fún yìí tó ń di eight hundred rẹ tó ń kó kà ọ̀ ń bẹ nínú ẹni tó yẹ kó gba zakati ní tó bá fún ọ. àyà tó tó bá fẹ́ ṣe sàrà wọ́n lè ṣe sàrà sí èsè zakati. torí ẹ̀ nǹkan méjì ó kún alákọ̀ọ́kọ́ di mẹ́ta nínú àwọn nǹkan táwọn fi pè lórí gan Islam alákọ̀ọ́kọ́ onáni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. kájẹ́rì pé kò sí ọba kan tó tọ́ láti fọdọ̀ ka jọ́sìn fún àbí Allah kájí bàbá nàbí wa Muhammad sallallahu ìrántí ọlọ́run wọ́n yìí kọ́ ọmọ sọ́lẹ́ ẹlẹ́kẹ̀jì ká máa gbé sọ́lá ti dúró àgbọ̀dọ̀ fi péré jàmà lójú ọ̀nà wa láti ẹlẹ́kẹ̀ta òṣèkẹ́ ká máa yọ fi péré jàmà lójú ọ̀nà wa láti ọlọ́run kò pẹ̀lú yín lọ́mọ àlùjẹ́nu ẹ jẹ́ ká mójú fẹ̀sìn wa jàmá ẹ má jẹ́ wa kéré rárá a ní nǹkan kan tó wọn tó à ń bọ̀sibọ̀si fún nǹkan jùlọ ẹni tí ń sẹ́sì lójú méjèèjì àwọn tó dá ń wọn ò rí ibi tó bá di lọ́la yá yàtọ̀ pátápátá àwọn eléyìí ò ní oníkálukú wa náà ló ti fẹ́ràn ara rẹ̀ ìtumọ̀ kálukú fẹ́ràn ara rẹ̀ ni pé kálukú ló máa ń fẹ́ dáadáa fúnra rẹ̀ bàtó ti ké gbogbo àlà ń fẹ́ dáadáa fúnra wa adéke tí ó jẹ́ kí dáadọ́ jẹ́ tiwa a gbọ́dọ̀ mójútó òun náà ní ká mójútó ẹ̀sìn wa ọlọ́kọ́ máa bẹ́ẹ̀ sìn wá jẹ́ máa wá lọ́wọ́ ọlọ́kọ́ tó bá ràn wá lọ́wọ́ lórí àti mójútó àwọn ẹni tí ò tí ì máa mójútó tí wọ́n ń fetí pàlàbà rẹ̀ tí wọ́n ká fún kankan ọlọ́run ti káwọn náà mọ̀ ní bàbá rẹ̀ jẹ́ káwọn náà máa mójútó kí gbogbo ọkọ̀ níjẹ́ sùn ọlọ́ àwọn káàkiri tó ti gba islam torí pé wọn mọ̀ pé ìdí islam lọ́nà wà ọlọ́run dákun bá àpọ̀ náà mànà báwa kà wọn náà mànà káwọn náà máa ṣe islam kí gbogbo wa kápọ̀ nínú islam kọ́lọ̀ ń dín ká káàkiri kù kọ́lọ̀ ń dín kí ó ka mùsùlùmí ó lékún sí tó bá àlọ́ lẹ́yìn náà nínú tó lọ́n fi pa á tá a gbọ́dọ̀ mójútó gbogbo gbà. قلنا نبي إيه؟ كما في الصلاة قضى النبي ومحمد صلى الله عليه وسلم يقول والله أتعمى لك على ابن على رب وانت يا صلاة فنبي أو أبقى ولا وأتعجم لنا النبي محمد صلى الله عليه وسلم فات مبعين إنه تجي يا صلاة قضى فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن عليه وانصرنا ولا تنصر عليه وأيدنا ولا تؤيد عليه واهدنا ويسر الهدى لنا اللهم إنا نستغفرك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح